n tí a fẹ́ bára wa sọ òun náà ni ọ̀rọ̀ nípa ewu tó ń bẹ níbi àwọn fíìmù cartoon tí àwọn ọmọ kéékèèké máa ń wò yẹn àkọ́kọ́ a fẹ́ ká a lọ mọ̀ pé àdámọ́ tọ́lọ́run dámọ́ gbogbo ọmọ tá a bá bí òun náà ni pé kọ́mọ náà jẹ́ mùsùlùmí ṣùgbọ́n àwọn òbí ẹ̀ méjèèjì àwọn náà máa ń yí padà ìmọ̀ kan yí padà sí yẹ̀wúdí àbí kan yí padà sí kìrìsìtẹ́nì tàbí kan yí padà sí àwọn tó ń jọ́sìn fún iná aburú tá à ń wí yìí ó ti wá ń bẹ láàárín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní àkókò tá a wà yìí aburú yìí ó ń bẹ níbi fíìmù cartoon tí àwọn ọmọ kéékèèké máa ń wò torí fíìmù yìí ó máa ń kọ́ àwọn ọmọdé ní idán ó máa ma kọ́ wọn ní màjíìkì bó ṣe ń ṣe màjíìkì ní fíìmù yìí ń kọ́ wọn magic tá a wí yìí ó wá ti wá wà nínú fíìmù cartoon ó wà ńbẹ̀ ó ti wá dín tó tí gbogbo ẹni èèyàn mọ̀ pé ó ti wà ńbẹ̀ tó tí gbogbo èèyàn panupọ̀ lé lórí pé cartoon yìí ó fíìmù ìdán wà nú ẹ̀ ọmọ kékeré lápèjúwe lẹ́kọ̀ọ́lọ́pọ̀ gbà tí eyín ẹ̀ bá yọ téyín ẹ̀ jábọ́ yóò wá mú eyín yẹn yóò wá mú yóò wá kọjú sí òrùn báyìí yóò kọjú sí òrùn yóò wá na eyín yẹn sí òrùn báyìí pé èrè òrùn ò gba eyín mi o kó wá fún mi lẹ́yìn míì fún mi lẹ́yìn míì eyín e, eyín eyín tó da eyín míì ni kó wá fún mi irú nǹkan báyìí tọmọ yìí ṣe yìí ẹbọ ni ẹbọ ńlá gan pàápàá ni ni tọmọ yìí ṣe kájẹ lọ mọ̀ pé àwọn ọmọ tá à ń wí wọ̀nyí ní tí àwọn òbí tán bá fi kọ́ tán bá fi kọ́ ọmọ yẹn ní tọmọ yẹn máa dàgbà lé lórí nìyẹn o kọ́ lọ́n ṣọ́ wa níbi àwọn aburú tó ń bẹ níbi idán